nìkan kọ́ wà máa yukaffiru mina dhunub àti bí tàwídì ti lágbára tó tó lè pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ Allahu akbar bẹ́yàn bá ní tàwídù bí ìgbà tó ní ìrẹ́sà tí wọ́n fi pa rẹ̀ lòun àtẹ̀ṣẹ̀ gbogbo eléyìí tí Sheikh wí pẹ̀lú ẹ̀rí min wa min sunnati rasulihi sallallahu alaihi wasallam kama mọ ọlá ńláńlá àǹfàní rẹpẹtẹ tí ń bẹ̀fẹ́ ni ọ bá jẹ́ mọ̀wáhìdùn tọ́mọ ọlọ́nlọ́kan tí ń sin sin ọlọ́nlọ́kan lára àǹfàní náà òun ni pé kọ́dá tàwíhìdùn nìkan fún rẹ̀ yóò fèrò dùnú ìmọ̀ pa ẹ̀sẹ̀ rẹ̀ ni kọlọ̀nkọ́ mọ́sá jẹ́ kémi àtẹ̀yìn ọ jẹ́ min ahli tàwíhìd nínú àwọn ọlọ́run ọba lọ́kan ọlọ́run kọ́ mọ́ṣà sí bẹ́ẹ̀ fún wa tọ́ gẹ́gẹ́ bá ti yí fúnra wa àṣà dáadáa ní páwọn afọ́ọ̀bá sọ nkankan àkọ́kọ́ bí èyàn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun lọ̀rọ̀ ọlọ́run wọ̀kọ́ olùlọ́hí tààlà ni o àmọ́bí tá dánwò tó bá wa lónìí ti sọ báyìí àfọ́ oníorin sọ sọ báyìí ẹlòmí ọ̀sọ́rọ̀ ọgbọ̀n ṣẹ́jú yọ́sọ wákàtí kan la yatlu ayatan min kitabillah ẹni gbọ́ ayá al-Qur'ani kan lẹ́nu ẹ̀ ẹni gbádìísì annabi kan tó fẹsẹ̀ rinlẹ̀ lẹ́nu ẹ̀ àfi ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n <laughs> ọ̀rọ̀ àfó olórin kọ́dà kí ní ìdàrú mẹ́nìkan lójú náà àwọn tí wọ́n fẹ́ràn dáadáa olówó ni tọ́wàá bí mi kan pé ẹbẹ́yìn àfáà náà lẹ́ ọ̀dáa ẹ sì tún ṣe wá sí ẹ̀ ní sí ọ̀rọ̀ méjì ẹ̀tún láàfó olórin ẹbẹ́ ń lọ́rọ̀ àwọn olórin ọ̀hún nẹ́nu bí ọ dàrú mọ́ òun lójúdé ọ̀rọ̀ pẹ̀lú àwọn olórin rin à ń lùlù à ń jó ni àmọ́ntà ń wí ni pé kọ́tí ẹ̀ tó kan àfó olórin ẹ́n kìtàbùlọ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ lónìí ikọ̀ dáa ta ma dáwọn èèyàn padà ilá kìtàbílà lọ́bí tíra ọlọ́run a ma sẹ́rí àwọn èèyàn ilá hadithin nabi yi sallallahu alaihi wasallam ọlọ́n kọlùlọ́hì tààlà òun lọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ báyìí pé alladhina amanu ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون الذين آمنوا àwọn tó gbọ́lọ́wọ́ ọba gbọ́ àdàpé àwọn onítàwòhìdù nánú gbọ́lọ́mbá ní alladhina amanu ìyẹn ni pé ahlu tawhid àwọn tó mọ́lọ́n lọ́kan tí ń sin sin ọlọ́wọ́ ọba ní ọ̀kan àwọn náà ni alladhina amanu gbogbo imani tó bá yọ tàwídì kó èyàn tẹ̀rẹ ní ẹnìkan ò lè làzínà àmànú bí ọba ní tàwídù àpìlẹ̀ foundation imani ní kíni kíyàn ọgbà pọ́lọ́un ọ̀kan ni kọ mọ́ wà sí nǹkan míì má àfọ́lọ́wọ̀n ọba kan iná torí náà gbogbo bí a bá ti gbọ́ yá ayú alàzínà àmànú ìtumà rẹ̀ nú olú ẹni alàzínà àmànú ẹ̀rá tó gbọ́lọ́wọ̀n ọba gbọ́ yìí gẹ́gẹ́ bí mo ti ń sàlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ bí bá ti gbọ́túnmọ̀ la ilaha illallah ọsọmara ìsẹ̀sìn wà yìí ìyẹ́ méjì ni ní fi ń fò bí ìyẹ́ kan bá kán ìyẹ́ kejì òwúlò má kí ni yẹ la ilaha méjèèjì la ilaha annafiyu illallah al-ithbat nínú sẹ́ntẹ́sì kan yìí náà ó pé kinní kan ò sí ó sì pé àfi kó pé nǹkan tí ò sí ò sí kí n tó ní ń bẹ kó tó nítùnmà pé ń bẹ lóòtọ́ òun làwọn àfáà ní aljamu bayna nafi wal isbat kí ni tó gbọ́dọ̀ fi rinlẹ̀ pé kò sí irọ́ ní la ilaha ẹnìkan ò tó ká sìn ẹnìkan ò tó ká jọ́sìn fún kò sọ́lọ́hun kan bì kan tá gbọ́dọ̀ máa jọ́sìn fún nafiyunu ọkọ̀kọ́ clear yíhun illallah ẹnìkan tó wáyé kájọ́sìn fún òun lọ́lọ́wọ́ ọba kíni allah bíyàn bá ń se allahu tí ò ní láìláha allahu rẹ̀ wúlò òun làwọn àfáàṣe ma kígbe fún wa pé kò sínú àdìkárù ta bá lẹ́nu ànẹ́bí sọ̀lọ̀lọ́ ìwọ̀n náà kẹ́nìkan ọkà dóntà ní ṣe ọkà ma lọ gbé rẹ pé abdullahi abdullahi kí ni mo se ọ́ èyàn wí tó nìtùmọ̀ ní láìláha ìlọ̀lọ̀ gbogbo bí tá nẹ́bì tí sàdíkìrí láyé kò síbi tẹ́ gbọ́ tá nẹ́bì tí ń pé allah allah allah allah ìró ìta ń gbọ́ lónìí nínú ọ̀ràn àdádá lẹ́sìn táwọn àfá ní ọ̀dá láti jọun òun ní kíyàn ọmọ dákọ ọlọ́run mú fúradàn kọ́kàn máa pè sí kí kí láìláha ìlọ̀lọ̀ èyí ń náà láyà yìí tún túnmọ̀ fún wa ìyẹ́ méjèèjì ohun bí tí ọba ti jẹ́ kọ́ wà ìmánìyàn òdó ẹwò alàríná àmàn wà lám yẹ̀lìbìsù àwọn tí wọ́n gbọ́lọ́wọ́n ọba gbọ́ tí wọ́n ò sì se nkankan bí gbogbo ẹ̀ṣẹ́ máa lọ́nu ọ̀rọ̀ tàwíìdù ọ annafiyu wal ithbat alladhina amanu bi ithbatunu a wọn gbà fọ́lọ́run o àmọ́ ìgbà fọ́lọ́run nìkan kí ló léwu walam yalbisu imanahum bidhulmin tí wọ́n wá lú ìgbàgbọ́ wọn yìí pẹ̀lú àbòsí wọ́n gbọ́lọ́wọ́n ọba gbọ́ wọn wá fi àbòsí dáa ìgbọ́lọ́run ọba wọn gbọ́ ìwọ̀n dàbò sípọ̀ ma wà lámúyẹ́lìbì sú ìmánàun ẹbí ogbà mọ́ tí ń jẹ́ lè bá sú asọ ìtúnmẹ̀ náà nù bí lárúbá tí mọ́rọ̀ náà nù bí gbà tẹ́yàn tàwídù ní ọwá wọ̀ lásọ àbòsí ọdéfìlà àbòsí fún tàwídù náà wúlò fún àbòsí ni nọlifáì imani olùlú àfi ní alladhina amanu ẹ̀rá wọn tó gbọ́lọ́n gbọ́ walam yalbisu imanahum bidhulmi wọn wá dáàbò sí pọ̀ mọ́ ìmánì wọn yìí e ulaika lahumul amn àwọn wọn nílẹ̀ mi wọ́n balẹ̀ njọ́ tí gbogbo àyà ọ̀bá lélẹ̀ ọlọ́nkọ́ mọ́sàjáyà wọ́n balẹ̀ njọ́ náà alkiyama lọ́lọ́run júwe fún wa ni o inú tààfi gbọ́ ayà yíye lọ́nà hadithi annabi sallallahu alaihi wasallam sab'atun yudhilluhumullahu yawma la dhilla illa dhillu annabi lọ́jọ́ kan bẹ kò ní sí bògì kan bì kan igi kan ní ní bògì bó tilẹ̀ wù kó tóbi tó ààjẹ́ lọ dó lẹ́gbẹ̀ẹ́ gànà yìí gànà kò sí yawma la dhilla illa dhillu kò ní sí bògì kankan lọ́jọ́ kan àfi bògì ọlọ́run ìrìn èyàn méjì lọ́wọ́n wà ní ẹ̀yẹn bọ́ sábẹ́ bògì ọlọ́nkọ́ mọ́sáàkèmí àti wọkúnnà wa èyí ń nẹ́nu lahumul amnu níjọ tí bẹ̀rù ó mú gbogbo èyàn àṣọ ìmì àwọn kan balẹ̀ àwọn owó ní alladhina imani ọba ní mọ́ni tọ́ wá ti sábẹ́ agbádá àbò sí yóò bò mọ́lẹ̀ ni àmọ́bìyàn bá lè ní méjèèjì amana billah walam yalbis imanahu bidhulm olúwa lóhun àṣọ rẹ̀ ulaika lahumul amnu àwọn ni wọ́n ní security ń jọ́tẹ́rù ọmọ bá ogbé èèyàn pàtàkì jọlọ alálìkìyàmà wahum muhtadun ọlọ́nlá sì fi rinlẹ̀ àwọn ni wọ́n mọ́nà bọ́nà bá dàrú pé àkú mọ yóòbó ní sẹ̀mí aláhùlùmọ́nà àmì dàrú ọlọ́mẹni tí ń sìnwún àbí bí yóò bá ti túnu olúwa lóhun mọ̀ páwọn eléyìí wà hún mọ̀ tàbí ojú ọ̀nà wọn wà lópin ìgbà tí imani tó sì jìnà sí kíni àbòsí kí wá lábòsí tá ń polo rẹ̀ látẹ̀ tá ń bí i bá lọ rajà tí ó sanwó ọjà tó sì parọ́ pé àìmọ́ sanwó fọ́mọ kékeré ń lẹ́ẹ̀kan tẹ̀mùpá bòsí náà nù sẹ́rù yíò náà ní ọkọ̀ bá imá ní ǹkan àbòsí ju àbòsí lọ kò sí jẹ́gàrí ìbò kò stringi káwà náà sàlàyé rẹ̀ fúnra wa lónìí ipin ǹkan àbòsí jura wọn lọ àbòsí wo lọ́lọ́run wíyàn yìí tí ò ní jẹ́ kí imá ní òwúlò torípa àwọn sọ̀hábà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Abdullah ibn Mas'udin radiyallahu anhu bó ti gba hadithi náà wá oníjọ́ tí àyà yìí sọ̀kalẹ̀ ìdàmú bá gbogbo àwọn pé ayyuna la yadhlim tani ò sàbòsí rínú wa a mọ̀ dáràn àti gbogbo kùrùkẹrẹ ṣàdù aláìláìlá akírun agbàwẹ̀ asìnlọ́hun àti lam yalbisu ìmọ̀ náà tani ọ̀ wá bóyàn sí rí tani ò bórí ààrẹ síbẹ̀ ń lè pé káti ẹ̀ tó máa wádìí pé ń bọ ẹlòmí sí ìdàmú bá wọn sọ̀hábà nábi náà jọna sọ̀lọ̀sọ̀lọ̀ anábi wá kọ́ wa lẹ́kọ̀ọ́ ńláńlá tá ń pe àwọn èèyàn síbẹ̀ lónìí o ní pé ọba táà fi tú alkùránì lalkùránì fún rẹ̀ the best way to be le interpret ọ̀rọ̀ ọlọ́run o ní kò tún wo bó lo ti sọ ọlọ́nà bòmí òun làwọn àfáà ma ń pè ní tafsiru al-qur'ani bil qur'ani annabi náà lọ́kọ́ wa sallallahu alaihi wasallam ẹ dákun ká tó ma wá wá tan kìnnà ẹyẹ kan fó ọ̀kan bá ń gbọ́ wá sí kan lórí rédíò bì kan jọ kan ẹgbẹ́gẹ́lẹ̀ nìkan wí tó lóhun tọ́rọ ọlọ́run wa inna ilayhi raji'un wallahi alazim lórí rédíò balógun láyà nẹ́bì Musa aléìsọ́látù kí ni kí là ń wá kí kọba àdùn gbogbo àwa tá bá fẹ́ máa túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀nà tó dájú tí ó dọ̀ lójú gáà ah, ìtọ́lọ́run wí gan ní òun ní bá rí bí Ọlọ́run tún ti wí lọ́nà bòmí fil Qur'ani nafsi nínú al náà fún rẹ̀ òun nígbà tọ́rọ̀ irújú ń jọ náà kílà nẹ́bí se fassara al-qur'ana bil qur'an annabi fi qur'ani tu qur'ani na a ọ̀dá sí sórọ́tù lànà àmì lẹ́ka ní èyí yìí ẹ̀yìn sónú sórọ́tù lukumani <laughs> bí al-qur'ani ti rínú òun lè yàn gbọ́dọ̀ fi má bálá kan nú al-qur'ani kọ ma jókù ma se wá sí ma se fatiwa yọ́ sọ àwọn èèyàn náà láti orí sórọ́tù lànà àmì ẹmọ̀ ń só níbo <laughs> sóràtù lukmanu lẹ́tò gbélé yé o alànàámi lókè lọ́hun tó súnmọ́ bá kọ́rà sóràtù lukmanu láàrin lòun wà mọ̀rọ̀kẹ́ bí 30 kẹ́nẹ́kan yes 31 àbí 32 ni nọ́mbà sóràtù lukmanu nọ́mbà sóràtù lànàámi 6 ni ẹlẹ́kẹfà pé ọ lè gbọ́ ẹlẹ́kẹfà yí àbí ẹmà ń ń bí èyí tó lé lọ́gbọ́n anábìlẹ̀ ẹ̀gbọ́n tọ́lọ̀ ń wínú sóràtù lukmanu ni ya bunayya la tushrik billah inna shirka la dhulmun azim ya bunayya la tushrik billah inna shirka la dhulmun azim inú sóràtù lukmanu ló já gbọ́ walam yalbisu imanahum bi irú òun dàbò sí tọ́lọ́n jú ẹnu sọ́rọ́ tó lùkùnmánù pé iná ṣíríkà ẹ̀rí kẹyàn ọdá nǹkan pọ̀ mọ́lọ́run lazulmon avim kọ sábò sí tótó nàmbà wánà àbòsí òun làbòsí tó se pẹ̀lú pé ọ̀dáùtù pé èyàn méjì lọ́dọ̀ kọ̀ sẹ́ntí làákà rẹ̀ pé tí ó pé bọ́yẹ́ nìkan lọ́dá orí wọn nìkan lọ́dẹ́sẹ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bóyá ẹnìkan lọ dá bàbá láhun sí méjì ẹgbẹ́ ọ̀tún ẹnìkan lọ dá ẹgbẹ́ òsì èése tó ń sìn jẹ ẹnìkan lọ ọba àbòsí ni lóluwà fi ní ẹnà ṣírká lavulmon azim àbòsí ńláńlá ní kíyàn ọmọ dá nǹkan pọ̀ mọ́lọ́run tó sì rí yẹn jà pé kọjẹ ẹnìkan lọ́tọ́dọ̀ ẹnìkan náà lọ́dọ̀ èwá se tó tún sin ẹlòmíì ọba àbòsí ní gbogbo ẹni tí ń sin kan mí lẹ́yìn ọlọ́run o lolúwa náà fífi rin lẹ̀ bẹ́ẹ̀ pé inna ṣírka lọ́dúlmún azim ìran àbòsí pọ̀ àmọ́ bá wọn àbòsí tó tóbi jù òun làbòsí tèyàn fẹ́ se fọ́lọ́run tọ́ra ti sọ fúnra wa repeatedly pé kí tó ma ṣíríkù ẹ́ èyí ó já tètè gbọ́ yé mọ́tù ṣíríkù pẹ́ bọ́ ẹbọ́ ń bẹ́nu ṣíríkù ni lẹ́lòmí fi ń se ṣíríkù ní ọmọ yóò túnmọ̀ sí pé fáwọn ẹlẹ́bọ ìtumọ̀ ṣíríkù ni pé ìtọ́tọ́ sọ́lọ́run ò sì ń gbé fún ẹ̀dà tọ́lọ́run dá ọ̀tán gbogbo ọ̀ràn ṣíríkù sẹ́ntẹ́nsì wọn lókójọ gba ẹ̀tọ́ tọ́lọ́run lélẹ̀ yìí àwọn ẹlẹ́bọ bí àwọn náà ti ṣe ṣíríkù nù ọlọ́run ló yẹ ma lọ kúnlẹ̀ wájú ẹni ẹmà tẹríba ní ẹmà tọrọ ọmọ ní ẹmà tọrọ káyé yán dá ẹ̀ ń lọ tọrọ lóyọ́dòdò kan tẹ́ẹ̀tún yàgbẹ́tẹ́ dà sínú ẹ̀ inna shirka la zulmun azim torí náà annabi sallam ó jẹ́ káwọn sọ̀hábọ̀ gbọ́yé ń bẹ̀ pé ń àbòsí mọ́rajà ìsanwó ó jí àyín lọ́tọ̀ àbòsí ọmọ ọlọ́mọ kan pàdé ẹ̀ ń kọ́rọ̀ ńgbà àmẹ́yìn wọn yọ ìmánì mọ́ ọ̀la èyí wọn ò lè ṣe kíní kò lè yọ ìmánì rẹ tó bá dúó èyí wọn ò lè bá jẹ́ àmẹ́yì tí ó lè ba ìmánì jẹ́ òun ni àṣíríkù èyàn má tán rẹ̀ máa ṣe la ilaha illallah la ilaha illallah ọba sì jáde masalasi ń lọ ṣe nǹkan míì òun ni a gbọ́ lẹ́kṣọ̀ ń gbò ní ní azábayánu lè náà sí tí sheik Ghani fún wa lẹ́experiences wọn igbe belégun bá sí jùnà àgbà alájí ẹ̀yìn ni alájí inú ẹ̀kọ́ egun wọ́n sọ fún rọ ẹni bẹ́ẹ̀ wà lámúyẹ́lìbì sú ìmánàhún bèbólímẹ́yìn ọ̀rọ̀kọ́rọ̀ ní pẹ́sìn kan òpéyàn ọmọ sọ́rọ̀ wàlám yẹ́lbì sú ìmánàhún bèdúlmín gbogbo ọ̀rán ẹbọ gbogbo ọ̀rán mú nǹkan mí pọ̀mọ́ lọ́un ìmá bá ìmánì jẹ ni o kọndíṣàn tí ìmánì fi lè wúlò tẹ́yìn ó fi wà ń po ùláíká láhùnmùl àmù òun ni kọ ma fi láhùnmùl àmù wọ̀hún hum muhtadun kódò ojú ọ̀nà lọ́wà ọlọ́nkọ́ mọ́sá sí bẹ́ẹ̀ fi mẹ́ àtẹ̀yìn o àkọ́kọ́ nọ ọlá ń bẹ fún tàwíìdùnù tàà fi ma pé àsẹ́tẹ̀yàn bá ń wá in tí ó garanti pé à ọlọ́n lè jẹ́ ọ́nyá o imani ò ní yọ́kù lára sádùn ní má imani o má sì sẹ̀bọ̀ síríkù èyí wọn ò pé ti ń tútukútu lónìí ọmọ yẹ̀yẹ́ fáwọn pé ẹ̀yìn sẹ́ẹ̀sá ti ṣe ṣíríkù sẹ́ẹ̀sá ti se bídíà gbogbo rẹ̀ ẹ̀sẹ̀ lè yóò jí ẹ̀ ọlọ́mọdé àwọná kàtó wà lè jẹ́nà ẹ̀sàmí àmọ́kọ̀lọpọ̀ ní ọwọ́ ọbẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ní ọwọ́ ná kó tó ṣe gíní kó tó wà lè jẹ́nà ẹnu ngbàtí imánì rẹ̀ ọ̀bá ti yọ́ tán tàwí ìdò ọ garanti gíní fún ọ yọ garanti tíkẹ́tì aljanna fún yọ wà yá o yọ pẹ́ o iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ọ̀tọ̀kẹ̀ ọlọ́run ebóyàn sí ló sì fi kìlọ̀ fún wa inú hadithun kudsi inni haramtu dhulma ala nafsi wa ja'altuhu bainakum muharrama fala tadhalamu ọlọ́run ní tèmi gan tí mo ní ní ṣe kílẹ̀ yín wá mẹ́ haramtu dhulma haramu ọlọ́run ní èmi náà ní haramu èmi mo ṣe láramu fúnra mi kí lọ́lọ́run ṣe léwọ̀ fún rẹ̀ ọlọ́run ní bo ẹ̀dá sí tó bá bò wá sí kóòtù wọ́n lágbé lọ kò sí ẹni tó wá lágbára pé kò kú sí tẹ́ẹ̀sí ó ní ẹ̀fọ̀kànbalẹ̀ ìní sàbòsí fún yín ìwọ ma wá sàbòsí fẹ́dẹ̀ ẹgbẹ́ rẹ̀ ó rò pó mú jẹ kò lópin ìgbà tó ọba ti débi àbòsí ọba àbòsí ta ń pè ní ṣíríkù kò ní yọ kíní kò ní yọ ìmáni rẹ̀ yányá àmọ́ mo ti wí ọlọ́mọjà wọ náà kà tó wà aljanna kọ́dá iná sẹ́kọ́ndì kan ọlọ́mọjà wọ an ubadata bin samit radiyallahu anhu la sharika lahu Ubada bin Samit ni òun gbọ́ta nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ń sọ báyìí pé man shahida alla ilaha illallah gbogbo ẹni ó bá jẹ́rìí pé kò sọ́bà kan tí yàn jọ́sìn fún mi ń bò mí illallah àfọlúọba Allah la sharika lahu bẹ́ẹ̀ pé kọ́dà kò lórogún ìtumọ̀ la ilaha la sharika ibẹ̀ náà wọ́n ti mú kíni ṣíríkù yẹn ni pé kò sẹ́lò míì tó tún tọ́ sí ní tọ́ tọ́ fọ́lọ́un ta ń pè ní bàádá rẹ̀ gbogbo ẹni ó bá ní eléyìí hadithun bàádá náà la ń ká o wa anna muhammadan abduhu wa rasuluhu bẹ́yàn bá ní la ilaha illallah ìpìlẹ̀ imani nìyẹn ìpìlẹ̀ tawhidinu no àwọn kankan tó wá ń bẹ tóun náà fà lọ́wọ́ tó ṣe pé bí ọba sí àwọn nǹkan wọ̀nyí náà ń bẹ o lè kó bá la ilaha illallahu ti pìlẹ̀ nígbèyàn ló ń gbọ́lọ́ngbọ́ àmẹ́ mọ́ sọ́rọ̀ ànẹ́bì létí hun <laughs> kí a nìtún bóò ló ṣe mọ́lọ́un a bí pé bóò ló ti mọ́lọ́un gbogbo ẹni tí ń pé kùránì nìkan lò wọ́n mọ́ lò sẹ́rá dìí fi yẹn kíkíníkan kíníkan ọ̀rọ̀ òmùgọ̀ ni bó ló ṣe mọ̀ kùránì ọ̀ tá ń jíṣẹ́ rẹ̀ fún àwọn sọ̀hábé tó ń fẹ́ ní tẹ́ iná àwọn náà wọ́n jíṣẹ́ kùránì sí ẹlòmí ẹlòmí ké kùránì fún wáyí àwọn sọ̀hábà nẹ́bà Muhammad sọ̀rọ̀sọ́làm àwọn náà ẹnu wọn náà láti gbọ́ pé kọ́lá lọ́họ̀lọ́hun wí wa anna ọgbọ́dọ̀ gbá ó pé ẹni tí wọ́n ń pè muhammadu ni sallallahu alaihi wasallam abdullahi wa rasulu ẹrú ọlọ́run ni òjíṣẹ́ rẹ̀ sí ni a tún débi wa anna isa abdullahi wa àmọ́ká tó kọjá síbẹ̀ ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tó lúwa bá ń sọ̀rọ̀ àwọn annabi wa rasulu ìní abúdùlọ́hí wọ́rọ̀súlù ìtumọ̀ ńláńlá lọ wà ń bẹ̀. in ti ń bẹ̀ ń bẹ̀ òun ni pé àwọn àrùn méjì tí ma dẹ̀sìn rúmọ̀yàn lójú lọ́lọ́run fúwá lára rẹ̀ kí ni méjèèjì al'efrọ́tú wọ́tẹ̀frit àdáwò ni àṣejù àti kíni àtàṣe ètò gbogbo ẹni ó bá gbọ́túnmọ̀ abúdùhú wárọ̀ súúlùú yóò jìnà sí méjèèjì O ní sàse jù O sì ní se gíní ò ní sàse ètò lọ́nà wo abúdùhú èyí wọ́n sọ fún ọ pé a annabi ọlọ́run lóòtọ́ àmọ́ síbẹ̀ náà kíni ọlọ́run ni èyí wọn ó sógun kíni yóò sógun kíni al-ifrad àṣejù irú èyí táwọn kan ṣe ń pa nẹ́bì lónìí aṣáájú ẹ̀dá náà ni ó gbà ń la Muhammad náà ni ó gbà ń lẹ Muhammad náà la kọ́lẹ̀ lómi fẹ́ gbé Muhammad náà lòun sín gbà tí ó dákan mà ẹbá sí kò mọ́lúdí ní àwọn èèyàn péjọ tí wọ́n ma ka tí ànẹ́bì gan tó bá gbọ́ tí wọ́n ma bí wọ́n sì láwọn fi ń sin lọ́hun búrídà búrídà lọ sí búrídà ara tọ́ bá ń bẹ̀ ní pé ya akramal khalki man li man alúdhu bihi siwaka inda huduthi alhadithi al'amami maula ya sọ́lí wọ́n tún gbé ó tún bá ń bẹ̀ pé wa inna min júdíka dúníyà wọ́dọ̀rọ̀taha wa min ulumika ilmul lawhi wal qalam gbogbo táwọn èèyàn kà tí wọ́n tún dárin sí tí wọ́n sáìsùn mọ́júmọ́ tí ó ma bí ọlọ́run ní tí ó ma bí ànẹ́bì gẹnú sọ́lọ́ọ̀sọ́lọ́ jẹ́ ń tú fún ọ gbìyàn bá bá se jù débi pé àà ìwà ànẹ́bì ha díẹ̀ tawa òní gbogbo ayé yìí àtàrun dọ́ra ìyẹn ni pé orogún nǹkan bárúbáwá tán bá ní ayé àti dọ́ra rẹ̀ ìtumẹ̀ ní pé kíni àyàtọ̀ ọyà yìí lẹ́nu gbogbo ẹ̀yin tẹ́ ń kí ànábì pa láyé lọ́run ní tẹ́yìn náà wínú gbà ànábì bá wá láyé tọ́ lọ́run kí lọ́lọ́run ó ní àṣejù wà iná mi díẹ̀ nú ọrẹ wà ànábì ni wà mínú olóòmìkà díẹ̀ nú mẹ́rẹ ilmù lọ́wọ́hì wà kọlàmì gbogbo èyí látún àwọn kan sáìsùn nínú oṣù yìí nìsìn wọ́n ma dárin wọn ní sùn ọlọ́mọjà sọnù torí náà bí yẹn bá gbọ́tún ma ábùdù wúyé yọ́mà pò ní limit at the same time wà rọ̀súlùhú yọ́ sógun kíni àtẹ̀fríètò ò ní sàṣe ètò ọfà nẹ́bì níwọ̀ ẹ̀ ọfà nẹ́bì lẹ́tọ̀ ẹ̀ ò ní ma sọ fún ọkọ̀ ọmọ sókè ẹ́ ṣe àṣẹbára náà gbẹ́sìn yékẹ́ taniọ́ wa rasuluhu kọ̀ sẹ́ni ó kọlifáì kọ́ bí a táìtù yìí mọ́ ila yawmil lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam àwọn before rẹ̀ àmọ́ láti gbà tọ́lọ́n ti fóhun kọ̀ sẹ́lòmíìmá ó lè gbogbo tó lè ní ó lè jẹ́ kíni ó lè jẹ́ ọlọ́run ò lè gbẹnu ẹ sọ̀rọ̀ ọlọ́run ò lè ràn pé lọ wí fáwọn èèyàn pé ń ta fẹ́ nì èyí ò nìkan tó kò fi ma nẹ́bì lánẹ́bì sọ̀lọ̀sọ̀lọ̀ pé à ilé mọ̀ kankan èyí tí ó bí ọlọ́run nú èyí tí ó yọ nú èmi ò lè mọ̀ àfihàn tó bá wí fún mi lóòfin ní ma dáadáa lẹ́ẹ̀sìn ò ní ma se bídíà torí túnmà bídíà ni pé ìwọ náà lọ́nà míì tó ọlọ́run gbọ́ ọba ọsọ́rọ̀ nígbà nígbà nẹ́bì ti ń se ní tó lélẹ́yìn náà bá dìí ilẹ̀ iná báàdì ní o sì lè lọ́nà kan òwò lé jẹ́ rọ̀súlù má báadà muhammadin sallallahu alaihi wasallam sẹ́rí pé ó sógun wal ifrọ̀t àwọn alfáà ni ẹ̀kọ́ tí annabi fi akọ́mbẹ̀nù tó náà ah, o àmá at the same time èmì ìṣẹ́gbẹ̀yìn o wà rọ̀súlù mọ́ yàtọ̀ sí yín ń bẹnu ka ìparí suratul káfí ọgbọ̀n tí ń wí iye kul innama ana basharun mithlukum a ẹbẹ̀ rọwọ́ mi ẹbẹ̀ rí ẹnu mi ẹbẹ̀ rí orí mi basharun mithlukum èèyàn bí tí ń lè mínà èyí wọn sógun kíni tafrit yàá ọlọ́njú bí tẹ̀fúrítù bí yíò bá wá fẹ́ tún gbé ọdé bí kí ni tẹ̀fúrítù tó fi ní ma nẹ́bí lánẹ́bí olówá ní yóò ha ìlà àmọ́ o èmi ń gba wá yí o ẹnìkan yí o lè kílé mú pọ̀ ń gba wá yí àfi tí ó bá parọ́ irú ìta mùsẹ́lì makadábi panjọun yóò ha ìlà yàtọ̀ sí yí o èyí wọn ma strike balance bẹ́ na àṣejù àti kíni nípa nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ọlọ́nkọ mọ́sàájá lè wà bẹ́ẹ̀ ẹ̀rù gbòrò àwọn orin kọrin tí mo láàrín wíta tún inú mọ́sálásí àtúnmọ̀ awúrú eléyìí tí ó ma ohun ya akramal khalki ìwọ tọ́ lápọn léjú inú ẹ̀dá man lè man alóòdù bí ta ní tún lọ sábá lẹ́yìn rẹ̀ ìtúnmẹ̀ ẹ̀nu alóòdù síwáàkà wọ́n bá yẹ lẹ́yìn rẹ̀ ń dáhùdú fìlhá báwọn àgbàǹlá sẹlẹ̀ tó bá sẹlẹ̀ ta nílọ sábà kí wá lókù tẹ́yìn ó fi ròyìn ọlọ́run ẹ ń fi sallallahu alaihi wasallam annabi sì ń wí abdullahi ẹ̀rọ ọlọ́run ni mí o àmọ́ nítorí àwọn míì tí ṣètọ́ ni ó tún tọ̀ sí láàká ìjì wọn náà jí wọ́n wá sọ ànẹ́bì dẹgbẹ́ bàbá wọn wọ́n ma sọ̀rọ̀ ànẹ́bì ọlọ́run bí gbà tó ẹgbẹ́ àwárọ̀ súúlù èmì ìṣẹ́gbẹ̀yìn o ọlọ́run ránṣẹ́ sí mi kọ̀ ránṣẹ́ yìí àmẹ́jọ́ mọ níbi rọ̀súùlù náà ẹ má gbé mi kọjá bí tọ́lọ́run gbé mi abdullahi wa rọ̀súùlù bá ti wíńpa nẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀ bẹ́ẹ̀ náà lọ yẹ ká wíńpa nẹ́bì àìsá náà ara bí àwọn tọ̀hún ti sí imani ti wa bọ́ ti gbọdọ̀ wa anna àìsá abdullahi wa ìsá náà o ẹ̀rù ọlọ́run ni o òjísí ọlọ́run sí ni kí ló sọ àwọn tí wọ́n sọ nùnù olúwa sì ti sàlàyé ẹnu alkùránil karim pé bẹ́ẹ̀ bá ẹni tó yóò bá lẹ́nìkan tó rí kíní ẹni tó bomi lámú tó lòun rí ẹni ọlọ kíní kí lòun ó rí <laughs> nígbàtí omi táwọn ti pọn dé wọ́n wá ní yíyẹ wá kí ni ẹni tó pọn wá kí ni ò ti rí kí ní halẹ̀ ẹn ànábì isa kò ní bàbá ìyá nìkan ló ní olúwa ní kí ní halẹ̀ inna mathala isa inda allahi ka mathali adam khalaqahu min turabin thumma qala lahu kun fayakun ọlọ́njẹ́lá ká ìwó sílẹ̀ èyí ò ti tó ní ìtọ́lọ̀ ń wí kíyàn má torí yíò sọnù pín bí ìsọ̀ bá níyà ẹgbàgbé ni àwá ti dẹ́nìkan tí ò níyà tí ò ní bàbá ọlọ́run ló wíbẹ́ o isa gbé ẹ̀yìn lẹ́kàn mi irú ń taa fi isa se yẹn ọpọ̀ ta ti se ká mathali adama irú ẹ̀ náà láse fún adama kọ́dà ta adama ju yíò lọ khalaqahu min turabin yẹ̀pẹ̀ lásán láfi dóhun ẹ̀bẹ́ nìkan ti ẹ̀ lóyún isa ó bí <laughs> ọlọ́mọjá sọnù torí náà tí ó jẹ kí gbogbo èèyàn bílá ìfọ́rọ́pín wàlá tefrid a mọ̀ pọ̀ ẹ̀ a má yẹ a máa ní sàṣejù èyí wọn sọ́dọmọ ọlọ́run common sense yọ́ sọ fún yẹ̀ gbígbà tá dámọ̀ ọjọ́mọ ọlọ́run bó ní só se jọmọ ọlọ́run <laughs> àbí ìyá ńlá wa mẹ́ríàmù lọ́kọ kọ́dà nọ́tàn wọ́n máa pè ànẹ́bí sáńgbọ́ wà ń kéèké wọ́n máa pè lọ́mọ yusuf najar ọkọ̀ ya rẹ̀ nù yusuf annajjar yusuf the carpenter ọkọ ya ńlá wa maryam tànẹ́bì adama lọ́yẹ kí ẹ tẹ́gẹ́gẹ́ tẹ́gẹ́ jòkótí kẹ mọ́ gbá a ah, ah, èmọ̀wó ní ńgbàtà adama bá wá jọmọ ọlọ́run iṣẹ́ ò lè jọmọ ọlọ́run olúwaláwà ń dára ní iná mẹ́sálà àpèjúwe àáfàpèjúwe ilé ẹ̀rí eléyìí o kẹmọ̀ pé kulli shay'in qadir inna mathala Isa inda Allah kamathali Adam khalaqahu min turab yẹ̀pẹ̀ lásán a sì ń wí fún yẹ̀pẹ̀ yẹn pé kún ma di Adam fayakunu yóò sì ma di kọ̀tí ẹ̀ sí contribution ẹ̀dá kankan bí tí ẹ̀ ọlọ́mọjá sọnù torí náà àwọn annabi ọlọ́run bí wọ́n ti rínú abdullahi wa ẹ̀rọ ọlọ́run ni wọ́n àmọ́wọ̀n iṣẹ́ gbẹ́ wá ó wàrọ̀ súlù lọ́lọ́wọ́ fi tètè fi yíò pé ẹni ọba tó tún fẹ́ kọjá àlà bí wọ́n ní nàmánà báṣàrú lànẹ́bì náà kéèṣẹ́ gbẹ́ o yóò há ìlàyà ìwọ olé níyàn gbólóhùn ọlọ́run tọ́lọ́run kan sọ sí ya ńlá wa kíni mariamu ni pé a fẹ́ kí olóyún kò sì bí gẹ́gẹ́ bá ti wí fún yẹ̀pẹ̀ lánàá pé kún fayekun bẹ́ẹ̀ náà la pé lónìí ìta fẹ́ ṣe ni pé ìwọ lóyún kò sì bí kọkùnrin kankan mọ́sùnmọ́ kalimatuhu alqaha ila mariam wa ruhun minhu ara àìgbọ́rọ̀ ọlọ́run yé ọsọ ẹlòmínú ń bí eléyìí náà wà rúhùn minhu kí ni ìtumà rúhù ẹ̀mí ìtumà rúhù nánú ẹ̀mí ńgbàtí ọlọ́run wá ní ànẹ́bì isa rúhùn ẹ̀mí látọ̀dọ̀ wọn ọlọ́run wọ́n wá sì gbọ́ pé ní ni <laughs> ànẹ́bì isa bẹ́ẹ̀ ìtumà rúhùn mínú ay rúhùn makhlúkún mínú <laughs> pé ẹ̀mí ni tó wá látọ̀dọ̀ àwọ ọlọ́run gbogbo wa náà àrùwáhùn mínàlọ́ <laughs> ẹ̀mí tí ó wá látọ̀dọ̀ kíni kọ̀ wá ń bò mí ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ìtumà wà rúhùn mínú ìgbọ́kúgbọ́ ma sì tú ẹ̀mí látara kọ́ ẹ̀mí láti gíní ẹ̀mí látọ̀dọ̀ wọn ọlọ́run ni ìtumẹ̀ ẹnu wà rúhún mẹ́nu bí ẹ̀ bá gba ògbélé ìgbọ́ kí ni mo ní táwọn láìláìlá àwọn tọ́fà lọ́wọ́ nú o tí ó fi gbé ọdé bí tó yẹ kí ó gbé ọdé èyàn pé ọlọ́run nìkan lọ wọ́n gbàgbọ́ ẹmọ́ sọ́rọ̀ ànẹ́bì lọ́dọ̀ wọn wàljannata haqqun inú tó gbọ́dọ̀ tún gbà ni pé wọ́n ń pè bí kan lálìjánà tó ló aróyìn rẹ̀ fẹ́ mẹ́ àti wọ ààrírí àmọ́tò òdodo ni wà nára haqqun ọlọ́run sì níbì kan jẹ́ ilé iná àpè ń jahanna ma ń bò mí àpè lókọ̀ mí ń bò mí wà náà iná náà ni haqqun òdodo ni o níbi yìí àkídà ahli sunna wal jama'a àdíọ́kà torí ń bí ọ̀pọ̀lọpọ̀ pé tíra tó bá sáti wọ nàìjíríà náà ní kó wá ń ké àwọn àkídà kákídà kan wọlé látara wàljánnáta hako wà náà hako yí pé ẹbà náà àwọn tíra mí pé ẹ̀sẹ̀ tí ń bẹ láró ń kálukú náà ni ó dínà ni ó gbì lára rẹ̀ lálìkì àmọ́ ọlọ́run wà dáná kankalẹ̀ wàlẹ̀ ìyàdùn níwà sínà lèyàn ti ń wírù yíò kí lọ fẹ́ fi sí ọ̀npá nẹ́bì ń parónù torípa nẹ́bì níjọ́ tó ń lọ al-Isra wal-Mi'raj gbogbo ẹ̀wọ́n fi hàn àbí torí náà àkídà ahlùsúnnà wal-jama'a ní pé alìjanna ti wà ọlọ́run ní sẹ̀sẹ̀ dá alìjanna iná ti wà olúwo ní sẹ̀sẹ̀ sí ẹni ọba ní gbogbo eléyìí ìpìlẹ̀ rẹ̀ ní kíni láìláha ìlà kílẹ̀ san rẹ̀ adìkọ́lọ̀hùlọ́hùl janna assurance inú ọwà aljanna <laughs> adìkọ́lọ̀hùlọ́hù aljanna alamaka na minal amal iṣẹ́ tó rí ó sí <laughs> masigbo alamaka na minal iṣẹ́ tó rí kó sí gini kó sí ìtúnmẹ̀ ní pé iṣẹ́ rere rẹ̀ pọ̀ o ó kéré o yọwà aljanna òun náà mú wílẹ̀ kan ní pé in tó lè kúbọ̀ yẹnyẹn tó fi níra aljanna wọ̀ o ni wà lámúyálìbì sú ìmánà òun bẹ̀bọ̀ ni àmá wọn kan bẹ wọ́n jẹ ìyà lógidi pẹ̀lú iṣẹ́ wọn tí ó dáa kọ́dà wọ́n padà wọ́ kíni òun ìtumọ̀ àlàmà káánà mẹ́nàlá àmàlù pé bó ti lè wù kíṣẹ́ náà ma ọgbà la ilaha illallah ọgbà pé muhammadun abduhu wa rasuluhu ọgbà pé isa abduhu wa rasuluhu wa kalimatuhu alqaha ila maryam wa ruhun minhu ọgbà pé wal janna haqqun naru haqqun adkhalahu allahul janna ọlọ́run mọ̀ wal alama kana gbogbo sẹ́ rẹ bó ti lè wùkọ́ ma àbí bó ti lè wùkọ́ pọ̀ tó eléyọ wá pé kíyàn ó pé ẹ̀hẹ́n kò nídi kíyàn ó siṣẹ́ mọ́ mọ́ bẹ̀lọ ma ti ń jẹ́nà ànábí ogbó ẹ̀lá ànábí sanuwa lójúwe fún wa ànábí ní náà rùkún ẹ̀rí náà tẹ́ ń pè náà ayé yìí iná wo ló gbóná jù ẹlòmí lè pé náà ayọ́nù <laughs> ẹlòmí lè pé náà àwọn wẹ́dà àbí <laughs> ẹlòmí lè pé náà àwọn gan bẹ́gínà ń pè wọ́n alágbẹ̀dẹ ẹ̀ẹ́ anẹ́bì ní gbogbo nẹ́tẹ̀ rí láyé yìí jùzú oún one sabi'in 1 over 70 náà alìkìyàmà ní 1 over seven kọ́ o 1 over 70 ẹjẹ́ pé ó kù 69 tó fi kún ìtò gbóná láyé o kò tó mọ̀ tí ń jẹ́ náà alìkìyàmà o lè dó ń bi iná ẹ̀wìrì lásán gan o lè dó mẹ́ bèèlé wọn lẹ 69 mọ́ ọlọ́mọjà jóná o torí ẹ̀nà lọ́lọ́n fi ń kílọ̀ fẹ́ mi àti wọ nígbàtà lọ́pọ̀túnítì ta wà láyé yìí ọlọ́mọsíwá ládọ́rùn mọ́tọ́ o ọlọ́mọsíwá ládọ́rùn mọ́tọ́ wàláhùnmà inú tí a kọlẹ́kọ̀ ń belé yìí àwọn ìsìláhátù kan ń bẹ àwọn alfa ọ̀ expect pé ní tí ma ń karú tíra yìí ó ti kẹ́ àwọn kan tíra kéèkéé kan ni wọ́n fi ma lo àwọn terminologies kan tí wọ́n ah, ó yẹ ti yé irú ní ìsìn wọ́n ní àkàràjáàwù àwọn méjèèjì wọ́n gbà wá tààlà àwọn méjèèjì <laughs> ẹ́n àhà gbogbo bí tọ́ bá ti rí àkàràjáàwù àwọn àfá àti àzúmù pé lẹ́vù tí ti kọjá sẹ́sẹ̀ mọ́ pé buhari àti muslim ọgbọ̀dọ̀ ti mọ̀ pé àkàràjáàwù ìtumẹ̀ ní gbégini buhari àti muslim níbòmí wọn ní rọwá ù sheikhan rọwá ù sheikhan àwọn àfá méjèèjì ni lọ́gbà wá o <laughs> ọ̀sẹ́ àfà méjì tí wọ́n ń wí ọba jọ́rọ̀ àdífì jùta nílọ al-bukhari wa muslim gbogbo àfà lọ́gbà bẹ́ẹ̀ àfẹni tí ń se fáfá láti jọun dò ní gbogbo àfà gidi lọ́gbà pé ó ti débi pé tán bá ní rọ̀wáú ash-shaykhan àwọn àfà méjèèjì kọ́rà bukhari wa muslim àwọn ìlòmí a ní rọ̀wáú al-imaman àwọn ìmáàmù méjèèjì ni báwọn àfá gidi ti rínà láti john wọn náà lọ jẹ́ kí ṣéèkò ní àkàràjá ògbà ah, ẹ ti gbọ́yé ẹ ti kà wọn tí ọ̀rà kankẹ tó débì gbogbo bá ti rí pé àkàràjáhù ìtumẹ̀ ní pé àkàràjáhù bukhari yú wa muslim rahimahumallah irú ẹ̀ náà látún wá rí ní wà láhùnmà torí tó bá ti advance wọn ní máa sàlàyé gbá ah, ó ti mẹ́lẹ̀ wà láhùnmà àwọn méjèèjì náà wọ́n tún muslim náà Eh, ẹ̀ẹ́tù máa rí kanú àwọn tíra mi wọ́n lè pé rọwáhù al'arba'a rọwáhù al'arba'a àwọn mẹ́rẹ̀rin wọ́n gbáwá o yóò máa gbáwó la mẹ́rẹ̀rin kò sí Bukhari àti Muslim náà mẹ́rẹ̀rin bá ti ní rọwáhù al'arba'a ẹni ọba ti kéwú débi ó ti mọ̀ pé wọn àdísì yóò sí inú Bukhari kò sí àwọn oní arba'a Tirmidhi Abu Dawud Mhm. anna kéèsè nìsáyò anna annasáì annasáì na rahimahumullah ọlọ́nkọmọ́sá kẹwọn àwọn àfá aládìífinu wàláhùnmá nínú tíra àwọn méjèèjì bukhari àti muslim náà hadith itiban itiban nínú àwọn sọ̀hábí annabi tún gbà dìífì wà tọ́jọ́ èyí ta kàtán yìí náà oní inna allah harrama nar alamanqol kò sí alam bí ogbẹ́ tí ọba sí ń bí tí ẹ̀ ibi tí ń tẹ̀lú ti sọ́nà alam bẹ̀m̀bẹ̀ alamanqol inna allaha harrama ó wà ń bẹ̀ inna allaha harrama ala nari manqola ó wà ń bẹ̀ inna allaha harrama ala nari manqola olúwa ṣe iná léèwọ̀ fún gbogbo ẹni ọba ní kíni la ilaha illallah anabi ọwa ẹni ọba ní la ilaha illallah yabtagi bidhalika tó ẹgbẹ́ ń fi ń wojú rẹ tọ́lọ́un ní o kèsí la ilaha tí ń fi ń wó ń jẹ́ o yabtagi bidhalika wajha Allah eléyìí ọjọ́ ti lọ bọ́yá bẹ̀ẹ̀nà láti dìde ń gbà mí insha Allahu ta'ala but ibi yìí láti fura pé ní àwọn alfáà mọ́ ní la ilaha illallah aljanna alimamu wahba bin munabbah rahimahullah òun lọ́sàlàyé bẹ́ẹ̀ ẹnìkan wá bá náà àwọn tí ma fẹ́ dáké wúrú gbẹn ẹbẹ́ ní nǹkan báyìí ẹbẹ́ ànẹ́bì ní la ilaha illallah miftahul janna la ilaha illallah ní kọ́kọ́rọ́ aljanna ọwá bí imamu Wahb bin Munabbih pé afá ẹgbọ́ sí la ilaha ní kọ́kọ́rọ́ aljanna <laughs> ẹni bẹ́ẹ̀ ni tó fẹ́ ni pé ní <laughs> ìmọ́mù ni náà la ilaha illallah ní miftahu aljanna ọwá pẹ́ ìdàyọ́ mọ̀ lónà mẹ́ lọ́wọ́ <laughs> ara aita miftahan bila asnan injo tí ń rìn kí so orí kọ́kọ́rọ́ kan jí ò léyìn rí torí bí annabi bá báyàn sọ̀rọ̀ ńlá káì ní gbọ́rọ̀ annabi yé o la ilaha illallah ní kíni ní kọ́kọ́rọ́ aljanna àmọ́ kọ́dẹ̀ electroniki nọ́mbà rẹ̀ ń náà lẹ́yìn rẹ̀ kò sí kọ́kọ́rọ́ tí ò ní ní gíní tẹ́mọ̀ tí wọ́n ń pè lẹ́yìn àwọn bí configuration sẹ́rí ní lẹ̀kún lè tèmi ní òfi lè sí ti ẹ̀ wọ́n lè gùn dédé wọ́n lè jọra wọn tí yín kan ọ̀bá ti bóyẹ́yìn mẹ́ta lélé yìí ní tẹ́lẹ̀ ìlọ́kan àtààbà bí méjì tí ò dé ó sílẹ̀kùn rẹ̀ náà nù ìmọ́mù wá bà ní lọ se làákàì in àtẹ́ìta bí mẹ́ftáhìn láhù asnan wọ bá dẹ̀nà na alìjanna tí kọ́kọ́rọ̀ rẹ̀ lẹ́yìn fúti halaka ọ wọlé wọ ìjíta bí mẹ́ftáhìn lẹ́sàt láhù asnan bọ́ bá mú kọ́kọ́rọ̀ tẹ́nu ẹ ti kúwá kọ́kọ́rọ̀ tí ń bẹ̀lápò rẹ̀ oníṣìn wọ́n náà fi òkúta fọ́ ẹnu ẹ̀ ọwá délé oní ibi kọ́kọ́rọ̀ mi náà ni fi bọ́lẹ̀kùn rẹ̀ bọ́yá yóò sí kò lè sí àbí kọ́kọ́rọ̀ mọ́tò rẹ̀ ẹ̀yìn tọ́ sí wọ́n wò gẹ́gẹ́ ní gbágagbàgá mẹ́yí àgbágagbàgá òun náà ni ní ó fi sí mọ́tò jẹ ní òfin ní sí tẹlòmí ìmọ́mù wá bí níjọ́ tọ́ bá dálì jẹ́ náà tó pé kọ́kọ́rọ́ jí ò léyìn àbẹ́ ìtẹ́yìn ẹ̀ ti kán dànù ló mú lọ́wọ́ láìláìláò tẹ́yìn ẹ̀ ti kán àti láìláìláò kan bẹ tí kíni òdódó o mú kí lọ́wọ́ fún bẹ́ẹ̀ torí náà nínú ẹ̀rí pé láìlá léyìn ẹ̀yìn láìlá ìlà ọ̀nà ń pè ní májẹ̀mú ṣòrótú láìlá ààrẹ ní pé láìlá ìlàlá ọgbọ̀rọ̀ ní ìkìláṣù nú ọgbọ̀rọ̀ ní kíni torí tọ́lọ́un ọ̀nà lànẹ́bí wíbí pé yábítà gí bèdálíkà wájìhàlọ́ láìlá ìlà ọ̀tẹ́ ń se tó pé torí tọ́lọ́un nìkan ní wá kọ̀wá nǹkan mi àwọn àfáà wá kà pé àdífì yìí wọ́n tún mú mi ta nẹ́bí sọ́mbò mi wọ́n wá ka wọ́n ka wọ́n ka mẹ́jẹ̀mú méje pè la ilaha illallah eyín rẹ̀ méje ni mẹ́jẹ̀mú rẹ̀ mélòó méje inṣá allahu ta'ala ọlọ́run ràn mí létí ká bẹ̀rẹ̀ láti bẹ̀ ní dárùsù tí ń bọ̀ naam táwọn obìnrin náà bá ní wọ́n lè kọ́ náà náà alaikum salaam wa rahmatullah naam naam naam ẹ ṣeun àfá òmú máìkì lọ́wọ́ àmọ́rọ̀ ńlá láfà sọ pé ara ọ̀rọ̀ tí a bá ògbà náà lágbọ́njú bá mọ̀ yá fẹ́ fásájú ẹ̀dá mọ̀ yá fẹ́ fún kíní fásájú ẹ̀dá àfá ní

fún annabi ó lè ó lè ó le tọ́ o sì lè má tọ́ ó dìpẹ́ndì lórí kíni lórí àníyàn ẹni owí torí pé èyàn lè yá fíyàn mahabbatan li rasulillah sallallahu alaihi wasallam ah, tí bá ṣe fẹ́ tí mo nísà annabi ìtumọ̀ fẹ́ kí sí nìtumọ̀ fẹ́ annabi o ní pé à ń gbọ́rọ̀ rẹ̀ à ń tẹ̀lé inú tá annabi fẹ́ náà ní ká máa yá fí èyàn ká máa mójúkó inú ẹni tí máa sàmójúkó fún yẹn jù láyé òun là annabi sallallahu alaihi bọ́bá ìpé tíyàn nílà níyàn nù mọ̀ yáàfì rẹ̀ fásáájú ẹ̀dà kò burú so ti yé àmọ́ bá ìpé èyàn ń wí ń wí bí ìgbà tó ìpé ní kò sí yàtọ̀ láàrin ọlọ́run àtàsáájú ẹ̀dá hmm? èyàn òbúrú ọlọ́run sallallahu alayhi wa sallam àmọ́ la máa mo ti kìlọ̀ fún wa rí pé ká ma sọ́ra láti ma sáré kọ̀ndẹ́mù nǹkan ká tó wádì rẹ̀ òun là nẹ́bì sọ́sọ́lá gbáta nẹ́bì dé àwọn kan ní ẹnìkan ní àwọn ní kíní kan tó mọ́ <laughs> wí o bá kéèké bá táyẹn nísìn mú bá ah, kí lọ máa wí láàbá ìsàbẹ̀ ma lam takun bí n tọ́ bá ń rí ọ̀bá ti ní <laughs> ṣíríkù nú kọ̀ láìfí ẹ̀kọ́ tàà nẹ́bì kọ́ wà ní sọ́lọ́sọ́lọ́ torí náà ẹ̀bẹ́yìn ti jẹ́nu wallahu ta'ala a'lam hmm. <laughs> hmm. al-ibaha ọ̀dá <laughs> eh, ara táwọn bídẹ̀ ma wúrú ma yàn lójú o torí kọ́ìdà ń lóòtọ́ o àmẹ́kí ni kọ́ìdà ń <laughs> eh, la pè sẹ́mọ́ tí ń jẹ́ kọ́ìdà a principle kí ni ma fa kọ́ìdà òun ni pé sẹ́ẹ̀dì tá fi rojọ́ afẹ́ wá ni, kíni ẹ́ àràrà sópọ̀ mọ́ a sentence òun lẹni tí ọba wá mọ́ kí ni wọ́n ti àwọn alfa àti ru ẹjọ́ pọ̀ wọ́n ti so nǹkan tó pọ̀ wá ní àkò gbogbo rẹ̀ sábẹ́ kọ́ìdà yìí kò ní mọ́ tó wọnú kọ́ìdà yìí kò ní mọ́ tí ó wọ́ irú ẹ̀ ni especially irú kọ́ìdà yìí kọ́dà lẹ́lòmí fi ń legalize bídíà igbe àwọn àfọ́ oní òsúlù <laughs> bábò ní òsúlù bá jẹ ní bídá àdá ànẹ́bí ní kó lò bídá àdọ̀lá látàlọ́ tẹ̀lé ń dáfà ní òsúlù àtànẹ́bí tọ́rá kọ̀kọ́ nù o bọ́bá <laughs> kọ́ wí ihun fún ọ̀nà kọ́ pé wá ọ̀rọ̀ òsúlù kọ́ mẹ́dàkẹ́ orúmọ lójú kí lọ lọ́n wí kí lànẹ́bí wí sọ́lọ̀ọ̀sọ́lọ̀ ànẹ́bí ní kó lò bídá al-ibaha ìbejì ní kọ́ ìdà yìí ó kú táyé àbí kan ìdè rẹ̀ wọ́n ni al'aslu fil ibadat al-hadru al'aslu fil ibadati al-hadru ẹni gbogbo ẹnjọ́ bá sọ̀rọ̀ kọ́ ìdà ìkọlọ̀ ka tíra al-qawaid al-fiqhiyya gbogbo ìtọ́ bá ní kọ́kà kò sí controversy ń bẹ̀ but n ta pè ń principle gẹ́gẹ́ bí sheikh zen wípé àkàràjá wọ́n expect ẹ̀yin tẹ́ ma sọ̀rọ̀ kọ̀wá ìlú sòlíyà àbí kọ̀wá ìlú fìkíyà pé ti kọjá àìsẹ̀mọ́ <laughs> rojọ́ kẹ tó gbọ́ntà ń wíyé kọ́ ìdà yí méjì ni ìbejì ni wọ́n àfi kéyàn ó tó méjèèjì pọ̀ ni ó tó gbọ́n tí wọ́n wí inú bí tẹ́ ti rá láyé rẹ̀ òun ni tíra lè máa mú ṣáàtì bí rahimahullah kìtàbù hulẹ̀ tẹ́sọ́m àti tíra rẹ̀ kejì almuwafakot àbí tíra lè máa mú kọ̀ráfí tó pè ní alfuruk àmẹ́jì tí mọ́ dákọ̀ yá àfá mẹ́lìkì ni wọ́n ọ̀rọ̀ pé wọ́n lọ gbé àfá kan wá láti àgbàfá mẹ́lìkíyà ni Ṣátíbì àgbàfá mẹ́lìkíyà ni kíni Al-Qarafi àwọn alfa wo gbogbo tí a mọ́ ṣe láyé àwọn àwòpọ̀nà méjì náà ló pín sí pé èyí tẹ́lú yọ wà lónìí ta pé ẹ̀dákun mo ṣe nǹkan báyìí ẹ̀dákun kí ni ìdájọ́ rẹ̀ haramu ni ọtún wá lọ́la eléyìn àwọn yíwọ̀n èsè haramu eléyìn tún wá lọ́tún láhùn halal iléyìn pé ah, ẹjá wà nkankan tàà fi ṣe kíni tí ó yẹnjú ẹ̀ pé èyí tó bá ti rí báyìí o báyìí ni dájú ẹ àti gbogbo ń tó bá jọ wọ́n wá pín gbogbo ohun táwọn èèyàn ma wá béèrè tí è pé ọfẹ́ fi sinlọ́un àláádá ọfẹ́ jẹun <laughs> ọfẹ́ lọ rajà ọfẹ́ almuamalat al'adat wọ́n ní nǹkan méjì náà lẹ̀ dáńsẹ láyé tọ́ bá ti yẹ lẹ́yìn eléyìn ìbádà ló tún kú ẹwà já gbé kọ́ ìdà ńláńlá méjì kalẹ̀ kọ́ ìdà alákọ̀ọ́kọ́ ma wúlò fún kíní alẹ́ ìbádà kọ́ ìdà ẹlẹ́ẹ̀kejì ọ wúlò fún kíní al'adatu wal mu'amalat n táwọn àfóò ní òsúlù sínú o kọ́ìdá alákọ̀ọ́kọ́ ni al'aslu fílì ìbàdáti alhadru àbí attahrimu alhadru túnmà náà ní kíni attahrim pé ẹ̀rí gbogbo tí ń bá ń jẹ́ bàádá o al'aslu ìpìlẹ̀ rẹ̀ ní pé mọ́sẹ̀ èwọ̀ títí tó fi rẹ̀ pé mọ́sẹ̀ àmẹ́rí tí èyí náà tún kìlọ̀ fáwọn kan tí wọ́n ń sàse jù tó bá gbọ́rù kọ́ ìdà yíé irú àwọn ọmọ òsè tí ń kó kún mọ́ bá ìyá rẹ̀ wọ́n ma lé àwọn súnnà iná ní wíbá wọn fi sí bí jẹun ọdọmọ náà àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ báhùn ó ti gbọ́ yé ń kọ́ ìdà yìí àwọn àfáà gbé kọ́ ìdà kejì kalẹ̀ pé ẹ̀rin tí ọba ti lọ́wọ́ ọba dànú al-asulufil ashiya gbogbo nǹkan o àwọn tí ń jẹ́ ọgbọ́ yé pé torí àwọn náà wọ́n ní kọ́ ìdà ìbàdàtì yìí wọ́n se wá tún pé àṣíyà ó tó kó kíni inú ó tó kó bá àwọn òwú ìbáhùn àmọ́ wọ́n expect kí level rí ó ti tó kó ti mọ̀ pé a ní kọ́ ìdà míì tí ń ṣe kíni tí ń regulate ìbádà kó tó kẹlẹ̀ yìí àmúgbà tí torí pé kò rújú kò rújú lọ́dọ̀ àwọn àfá kan ìdà méjì wọ́n gbé kalẹ̀ wọ́n rò ó pé gbogbo ń tà ń se inú kọ́ jẹ́ bàádà àbíkọ́ mọ́ ní àà ẹmẹ́jà nira wa láò ẹ̀rí gbogbo tí bá se bàádà kò nídìí kọ́ wẹ́rí pé ẹ̀rí tí ń fi ń se nì títí tó fi rẹ́rí pé mọ́sí ń táwọn wínú ọ̀rẹ́ sìn ẹ́ àfi ọgbọ́dọ̀ se títí tó fi rẹ́rí pé se ń ti ń jẹ́ sínú àmẹ́rí ọ̀rọ̀ àẹ̀mẹ́jà nira wà láò inú nira táwọn kan fà fúnra wọn lónìí ma fi síbí ṣe kíní ma fi kíní jẹun ma fi síbí robẹ̀ kankan gbọ́rọ̀ ránranun n táwọn àfáàfẹ́ avoid nù pé n tí ìbá ti jẹ pọ́rọ̀ bá dà ní o al'asìlò fi ha al'ibaha permissible olúwa yọ̀nda títí tẹ́ẹ̀fì rẹ̀ rí pé a àìsẹ̀lẹ̀ yíò nẹ̀kẹ́lẹ́kàn ayọ̀kó mẹ́ èyí ò nìkan lẹ́ẹ̀kan sí kíní lápèjúwe nísìn ẹwọ bí mi ti wẹ̀wú yìí nísìn bàbá dé ìlú mi bẹ́ àwọn oníran tí wọ́n báyìí àbí tọ̀ mẹ́bá délẹ̀ ibo pọ̀yọ́tọ̀ ní táwọn ọ̀ràn àwa ń wa gbádá àwọn ọwọ́ kan wọ́n tún dé fìlà báyìí sí àbí tọ̀ àwọn kan wọ kẹ̀m̀bẹ̀ àwọn orísìírísìí bẹ́yàn bá tún jáde kó nàìjíríà yọ mọ̀ rí ká ma wá wẹ́rí pé múlẹ̀ ìjírẹ́ rí kẹ mọ̀ wà gbádá wọ́n ti mọ̀ pẹ́ tí ọmọ tí ń wínú ní táwọn àfáà ń wínú pé sí kìí <laughs> ma <laughs> oúnjẹ ma jẹ́ lọ́nà mawẹ́rí gíyàn ọjẹ́ túwó mawẹ́rí gíyàn ọjá mẹ́lá àmì tí ọ̀fẹ́ ọjẹ́ òun náà wà sọ fún ọ pé ọgbọ̀rọ̀ jẹ́lẹ̀ yóò but ọrọ̀ ẹ̀sìn opposite ni ọ gbọ́dọ̀ hun náfílà kan gbé náfílò òru òní títí tó fi rí pé ànẹ́bì ni àyànrú ẹ ní táwọn ń wínú al-aslu ibadati al-hadar ìyókù wọn wá kó sábẹ́ kí ni àṣíyà àṣíyà tí wọ́n ń gbí ń bẹ̀rún kìí ṣe gbogbo nǹkan ó dàbí àyà kùránì ni àwọn ti advance inú kíw ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ nígbà tó lúwa ní tudammiru kulla shay'in àbí àyà kùránì kanu pé gbogbo nǹkan ní ṣe kí ni gbogbo nǹkan ní destroy àyà yìí náà tún wá lé àfi nǹkan kan ẹgbẹ́ ti ní gbogbo ẹ̀ ló ti destroy level mi lè yíun bọ̀tí ta fẹ́ ká gbọ́yé ń bí ní pé gbogbo ẹn tí ọba máa fi usulul fíkì torí ẹ̀mí ọmọ gbà tí ó tún di pé usulul fíkì ní kọ́lá láò kọ́lá rọ̀súlù àmọ́wọ̀ tí ọba mọ̀rú ilé tí mo wí mọ́ ìlẹ̀jẹ̀ wọ́n dàmú rẹ̀ gbá ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀mí ọmọ so àmọ́ bó pé kọ́lọ̀ ka al-muwafaqat ti máa mú Ṣáàtìbí kọ́lọ̀ ka al-i'tisam Ṣáàtìbí náà ló ṣe kọ́lọ̀ ka kílòókọ ẹ̀kẹta tí mọ́dá kọ fún yí ti al-furuq lil-Qarafi àti gbogbo àwọn tíra imma qawaidu usuliyya ni àbí qawaidun fiqhiyya wallahu ta'ala alam ọjọ́ ti lọ sáwọn obìnrin ò ní ìbẹ̀rẹ̀ ẹ̀yìn méjì tọ́ 1 2 now náà náà ẹ̀yìn méjì tó kù náà tọ́yọ imani náà ń jẹ́ ìkúnlẹ̀ ọyọ imani wàlámyálbè sú imana hun bedolu kí la ní yọ imani oníkíni aṣírùkù ìmú nǹkan mẹ́pọ̀ mọ́ lọ́un ìmẹ́tọ̀ lọ́un ká fi fún èèyàn ìwà mọ̀ kíra ẹni à ń kúnlẹ̀ àbá àti ẹ̀nà gbalaja ẹ̀yẹ̀npá wọn kan tún wọn dọ̀bálẹ̀ ní àbí àti gbogbo orúran kíkí ni àkọ́kọ́ tí dáútò sí ń bẹ̀ ni pé èèwọ̀ ni kọ̀dá torí pé ànẹ́bì wọ́n bí ànẹ́bì bẹ́ẹ̀ sọ̀lọ̀sọ̀rọ̀ pé síyàn lè kíyàn báyìí ànẹ́bì ní láà láà ànẹ́bì tún mẹ́ ní pọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ bí ànẹ́bì bá ti ní kíní láà ọlọ́run ò sí kíní ọlọ́run ọwá kùn míì táwọn kan sẹ́sẹ̀ ń fà òun ni pé ǹjẹ́ èyí òun nìkan ó tún mọ̀ pé èyàn ń sin ẹni ó kúnlẹ̀ fún mọ̀rọ̀gbọ́ ti yé lẹ́bù eléyìí òun ní kìlá fún bẹ láàrin àwọn onímímọ̀ àrírọ àwọn onímímọ̀ tí wọ́n ní bẹ́ẹ̀ ni torí pé ibi tó fi kúnlẹ̀ iná ló fi sin lọ́hun náà bọ́ọ̀ tẹ̀sẹ̀ yánú wí òun sin léyìn náà nù no ara wọn ní mímọ̀ tó wíbẹ́ o kámà tanra wa o lọ́dọ̀ọ̀rọ̀ àwọn onímọ̀ báyìí yọ́ yọ ìmánì o torí ṣíríkù náà nù torí gínú àwọ́ ara wọn onímọ̀ pẹ̀lú ẹ̀rí àwọn ní kọ dáa àmọ́ kò dépò kíni kò dépò ṣíríkù wọ́n ní torí kíni Abu Musa al-Ash'ari radiyallahu anhu olóhun lọ ìlú àwọn Roman òun rí bí wọ́n tí ma kí àwọn àwọn kíni àwọn ọlọ́lá wọn ọwá dé ògbé kí láwọn ilé ilé gbé ànẹ́bì bá ànẹ́bì ti yọ dé Abu fi sùjádà lè ọba sùjádà bá ànẹ́bì nígbà tí tẹ́yàn kẹun ah mahada, hadha níbolo ti rélé yìí ah ibi tí mo lọ bí wọ́n ti ma kí àwọn kíni àwọn olórí wọn nù máa wò pé kí ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ ìwà annabi sọ̀sọ́lá annabi ní máa sẹ̀bẹ̀ ìjọ òun ni àdífi laukuntu eh, amuru ahadan li yasjuda li ahadin la amartul mar'ata an tasjuda li zawjiha bọ̀tí táwọn afáfẹ́ ló ń bẹ̀rún ni pé annabi pé káàbù mú sọ wá tún kálímà ṣàádà sí pé o ti di kẹfẹ́ rí o àmójọ́ mọ̀ pé kọ̀ dáa ṣẹ̀rí pé ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni kò só nínú àwọn àfá ní parties méjèèjì so èyí tí ọdá púpọ̀ òun ni pé ìtò ní ní problemu lọ́nà méjèèjì maulẹ̀ kúnlẹ̀ maulẹ̀ dọ̀bálẹ̀ fẹ́nìkan àti ẹ̀sẹ̀ ni àtódé síríkù ni ò ti fọ́ra rẹ̀ ma ọ̀yọ̀ rẹ̀ yányányá kò ń bẹ́ èyí ń ni kìláàfù tọ́ bá dọ̀wọ́ ọ̀kan náà ni ọlọ́run ó pé ọ̀nà mi kò sì sí padà wáyé mọ́ ọlọ́nkọ́ sànú wa no last question náà nìyà Mm? Mm. Mm. sínú sínú èwo ní sínú bí àwọn kan tí wọ́n láwọn ń ké kùránì hmm. ṣerú eléyìn ṣerú eléyìn ni ṣe ti máa rú ẹ̀jẹ̀ wí ẹ̀ẹ́kà rẹ̀ lómi ọkà máa kùn ní wọ́n yóò sì máa kọ́lá yóò tún máa náwọ́ gbé ẹmú mi wà ẹmú mi wà gbé torí pé bẹ́yà lórí owó ni ètí ìyàbá kà ní níwé fún sẹ́rù yíhun sẹ́rù yíhun ń bọ̀ ọlọ́run jà àjújọ mẹ́jọ lọ ìṣàlá gbogbo àwọn tó wà ń jókòó yìí náà fẹ́ bèèrè bèèrè ó ti tó wà náà a lè bèèrè gbogbo ẹ̀tán lónìí ṣẹgbọ́ tọba ìpérù yíò ní tẹ́yìn ò ara fi kankan jáde kò kéwò kalamullahi harfun wa sawt báwọn afá ti describe ọ̀rọ̀ ọlọ́nu kalamullahi harfun wa sawt nǹkan méjì ní constitute ta ń pè lọ́rọ̀ ọlọ́run harfun harafi wa sawtun kí sound yọ jáde kí háwọ yàtọ̀ sí kha kọ yàtọ̀ sí àà kọ́yàtọ̀ sí a tí ń jọrọ lọ́nà àmẹ́yàn wá ń kún bí oyin wá ní ọ̀hún tí ọba àmọ́ kí wá ṣe dandan ni pé àfikẹ́nì kejì rẹ̀ ọgbọ́ ọsá ti méjèèjì ohun harfún wasout in pe ara fi sóòtú sí ń jáde kọ́dàbó ìpóhun nìkan náà ni ń gbọ́ nkẹ́ kò se nkankan àmẹ́yàn ọgbọ́dọ̀ mẹ́ yanu kópóhun kéwó kò ké nkankan o هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه